الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته جوسد القاعدة وبعد الدماغ للأربع إليه كما سفيه tí òun bá ti wọ̀ abẹ́rẹ́ sí ni wá oṣù dàlhẹ́jà tí a bá rí oṣù dàlhẹ́jà ó tó máa ti pé ijọ́ kejì náà lọ́jọ́ àkọ́kọ́ nínú oṣù dàlhẹ́jà tá a bá rí ẹjẹ́ pa ka ọjọ́ dàlfẹ́ẹ̀dá kó pé ọgbọ̀njọ́ tó bá ti pé ọgbọ̀njọ́ ìjọ tí ó tẹ̀lé òní ọjọ́ ẹjọ́ àkọ́kọ́ nínú oṣù dàlhẹ́jà bí àtúnṣe máa ń wá oṣù nínú oṣù Ramadan lẹ́yìn náà la máa wá gbogbo àwọn oṣù yòókù ìyàtọ̀ kéékèèké lọ́kàn wa ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ torí ẹ̀ irú òní yìí òun náà ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù dọ̀lkáìdà ètò túmọ̀ sí pé kábàárọ̀sù lónìí ọ̀la ni ó jẹ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù dọ̀lhíjà ìdájọ́ kan eléyìí tí ó pàtàkì púpọ̀ ó rọ̀ mọ́ oṣù Dhul-Hijja tó bá ti bẹ̀rẹ̀ fún ẹni tó gbèrò láti pa ẹran léyà ó gbèrò láti pa bóyá ó ti rà á àbí kò ì tí ì rà á ó ní tí ó fi rà á ó ní tí ó fi rà á ẹnikẹ́ni tó bá gbèrò láti pa ẹran léyà Ànábì sallallahu alaihi wa sallam ó ní tó so zẹlẹsẹjà bá ti wọlé o ìgbọ́dọ̀ gé nǹkan kan nínú ìkánná rẹ̀ irun ara rẹ̀ tàbí awọ ara rẹ̀ títí tí ó fi pẹ̀ràn léya eléyìí túmọ̀ sí wípé ẹni tó bá ń gbèrò pípọ̀ ń fẹ́ pẹ̀ràn léya oyè ti ríra kò tí ì ríra ìgbàláyè sì wà fún un nírọ̀ níyì tó bá fẹ́ dínrún rẹ̀ kù irun orí rẹ̀ àbò fẹ́ mú nǹkan kan kúrò nínú irun ọmú rẹ̀ àbò fẹ́ fa irun abẹ́ rẹ̀ tàbí irun abíyá rẹ̀ ìgbàláyè wà fún lónìí ìyẹn fẹ́ gé ìkánná rẹ̀ nítorí pé bó ti ṣe wà tẹ́lẹ̀ náà ó ti gùn ó ti yẹ gé tẹ́lẹ̀ náà báwo á tó bá fi sílẹ̀ ó di di ọjọ́ mẹ́sàn-án sí mẹ́wàá tọmọ pé yóò ti gùn àbùjù bẹ́ẹ̀ ni tó bá gbé awọ kan bẹ lẹ́gbẹ̀ẹ́ èékánná rẹ ilé ìtòsí pé ó ti ya tó bùkátà pé ọ̀rọ̀ ajé fóun bẹ́ẹ̀ ó ṣe gbogbo eléyẹn kó tó di kó ṣe òdàlẹ́jà wọlé tó ṣe òdàlẹ́jà bá ti wọlé o kò sí ìgbàláyè rẹ ilé ìjọsẹ́ni tó wà ń lé tí ó lọ ṣiṣẹ́ hajj ìrẹ́ńtọ́ lọ ṣiṣẹ́ hajj nǹkan tó wọ́n sọ̀rọ̀ fún ọ̀pọ̀ ju gbogbo eléyìí lọ ìwọ náà tó wà ń lé tó o sì gbèrò láti pẹran léyà o gbọ́dọ̀ ṣọ́ra fún gígé irun rẹ àbí èékánná rẹ tàbí awọ ara rẹ gbàrà tó so gbẹlẹjà tó bá ti wọlé ó lè jẹ́ ti ẹni tó ṣe pé ọ̀pọ̀ ẹran fúnra rẹ kì í ṣe ẹni tó ṣe wípé wọ́n pẹran nílé wọn wọ́n pẹran nílé wọn ẹni tó fẹ́ pẹran gangan lọ̀rọ̀ bá wí lọ́kùnrin tàbí lóbìnrin ètò túmọ̀ sí pé obìnrin náà ó gbèrò láti pẹran léyà yóò ti ṣe irun rẹ̀ kalẹ̀ kìí ṣe pé nígbà tọdún bá ń kọ̀ la àbí bá ń kọ̀ tún la iná àti fún abọ̀ ń ṣerun torí kò sí bọ́n ṣe ṣerun rẹ̀ tí ràn mí já àti fẹ́kìn kankan nínú ara rẹ̀ kọjá dànù má lẹ́yìn ìgbà tó ṣòro tẹ̀lé ìjà tó ti wọlé. ẹni tó gbèrò láti pẹran léyà ó lè jẹ́ pọ̀ ńlọ́rọ́wọ́ ló fi rà á ó lè jẹ́ rà á bọ̀ bí ẹni tó ṣe é pé ó gbèrò láti pẹran léyà ó sì ti rí i pé allah allah òun ò rówó rà àbí tó pé pé lọ́dọọdún ẹnìkan máa wọn gbọ́dọ̀ gbé nǹkan kan nínú irun wa ilé ìjọ òfin Allah tí wọn bá lọ gbé kí ni ìtara rẹ̀ ìtara rẹ̀ náà ni kò tọrọ àforíjìn kò lọ ẹlẹ́dàá kò foríjìn wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka